nítorí tíyẹn lòun ò fẹ́ Danjuma já obìnrin sí hòhò ó gbàwòrán ẹ̀ sórí ẹ̀rọ ayélujára kò gbà kò dìjà lọ́rọ̀ àjọṣepọ̀ láàrin ọkùnrin àtobìnrin nítorí ìwọ̀fún nìtẹ́lọ́rùn ṣùgbọ́n afurasí ọ̀daràn kan Arome Danjuma kò fẹ́ gbà ní tiẹ̀ níṣẹ́ ló fẹ́ẹ́ fipá mú ọmọbìnrin kan tó lóun fẹ́ fẹ́ ṣùgbọ́n tíyẹn kò gbà fún un nítorí tíyẹn lóun kò lè fẹ́ ló mú kó tú ọmọbìnrin náà sí hòhò ó gbaṣọ lára ẹ̀ ó sì tún ya fídíò ìhòòhò ọmọbìnrin náà ló bá jù ú sórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n ẹni tó bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ó di dandan kí ojú rẹ̀ rí ohun tẹ́nìkan ò rí rí pẹ̀lú bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi ṣe la amọ́ gbaga afurasí yìí àtọ̀rẹ́ ẹ̀ tóun ti sá lọ báyìí ni wọ́n jọ lọ dènà de ọmọbìnrin kan lábúlé kan tó ń jẹ́ Achigili agbègbè Àbóchò níjọba àbílẹ̀ Dekina nípínlẹ̀ ọ̀hún agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi William Aya tó fìdí ìṣẹ̀lẹ̀ bọ́wọ́ ṣe tẹ afurasí yìí múlẹ̀ fáwọn oníròyìn lólú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kìíní oṣù kẹrin ọdún yìí sọ pé afurasí náà yóò gbóòórùn ara rẹ̀ lórí ìwà tó hù yìí lẹ́yìn táwọn bá parí ìwádìí táwọn ń ṣe lọ́wọ́ nígbà tóbìnrin torúkọ rẹ̀ jẹ́ Alamí táwọn afurasí méjèèjì lù ní àlùjá òhò náà ṣàlàyé ohun tójú rẹ̀ rí lọ́wọ́ àwọn ìka ẹ̀dá ọ̀hún ó ní ọ̀kan nínú àwọn afurasí ọ̀hún ló wáá bá òun pé òun fẹ́ máa bóun dọ̀rẹ́ òun sì kọ̀ jálẹ̀ fún un pé kò sóhun tó jọ bẹ́ẹ̀ ó ní ọ̀kan nínú àwọn ọkùnrin yẹn wá dẹnu ìfẹ́ kọ mí mo sì ní mi ò lè gbà fún un ní nǹkan bíi aago mẹ́jọ alẹ́ ọjọ́ àìkú Sunday tó lọ lọ́hùn-ún tí mò ń darí lọ sílé láti ibi iṣẹ́ ni Dájúmọ̀ jálù mí lójijì láàrin ọ̀nà ó fipá wọ́ mi lọ sílé ẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí lù mí ní lílù tí kì í ṣe kékeré mo bá ẹnìkan nílé ẹ̀ tíyẹn dúró tòun ti ọ̀bẹ àti àáké lọ́wọ́ bí ẹni pé èmi ló ń dúró dè níbẹ̀ ó bẹ̀rẹ̀ sí halẹ̀ mọ́ mi pé òun máa pa mí tí mi ò bá tètè bọ́ gbogbo aṣọ ara mi kò sóhun tí mo fẹ́ ṣe ju kí n tètè ṣe bí wọ́n ṣe wí lọ torí àìjẹ́ bẹ́ẹ̀ wọn ò bá ti pa mí sínú yàrá yẹn nígbà tí mo bọ́ gbogbo aṣọ mi tán wọ́n bẹ̀rẹ̀ sí fi fóònù ká ìhòòhò mi sílẹ̀ lẹ́yìn náà ni wọ́n jù sórí ẹ̀rọ ayélujára fún gbogbo ayé láti máa wò wọ́n kàn fẹ́ bà mí láyé jẹ́ ni nítorí mi ò ṣẹ̀ wọ́n lẹ́ṣẹ̀ kankan nígbà tóun náà dáhùn ìbéèrè àwọn oníròyìn afurasí ọ̀daràn ọ̀hún aromẹ́dájúmà jẹ́wọ́ pé lóòótọ́ làwọn ṣe ohun tí wọ́n fẹ̀sùn rẹ̀ kan òun àti pé ọ̀rẹ́ òun lòún pè mọ́ra táwọn jọ hùwà aláàbí ọ̀hún nínú ọ̀rọ̀ rẹ̀ kọmíṣánná fọ́rọ̀ àwọn obìnrin nípínlẹ̀ náà ẹni tí ọ̀gbẹ́ni Hosseini Isaac ṣojú fún ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún bíi kàyéfì àti ìwà dójútini tí kò bágbà mu nírú àsìkò tá a wà yìí ó ní ìwà ẹranko táwọn kò ní gbà láàyè nípínlẹ̀ kogi ni ó fi kún un pé iléeṣẹ́ náà ti jáde síta báyìí láti gbógun ti àwọn tí wọ́n máa ń hùwà láabi tàbí fìyà jẹ àwọn obìnrin ó ní àwọn kò ní fọwọ́ yẹpẹrẹ mú ẹnikẹ́ni tí a jẹ ìwà ìbàjẹ́ ká máa fìyà jẹ obìnrin tàbí ni wọ́n lára bá símọ́ lórí nípínlẹ̀ náà William Aya tí í ṣe alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Kogi sọ pé ìwádìí ṣì ń lọ lọ́wọ́ láti rí afurasí kejì tó ti fẹsẹ̀ fẹ́ mú àti pé ní kété tíwádìí bá ti parí làwọn yóò wá àwọn afurasí náà lọ síwájú adájọ́ tí wọn yóò sì jìyà iṣẹ́ wọn lẹ́kùnrẹ́rẹ́ Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online